الحمد لله الحمد لله الذي أمر بالجد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعد للملتزمين بما التزموا خير الجزاء وأشهد أن محمدا عبده ورسوله وصفيه من خلقه خير من اعتنى وقام بما يجب عليه صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلانيتكم يقول عز من قائل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 kéèyàn mójútó kọ́ má pàtì kéèyàn má ṣe dáńtí ń se dára rẹ̀ ohun tó yẹ kó mójútó má ṣe pàtì fẹ́lómìn ohun tó yẹ kọ́ máa ṣàkíyèsí má ṣe dá dára rẹ̀ eléyìí bá olórí wí ó sì bá ọmọlẹ́yìn wí olórí orílẹ̀-èdè tó ṣe pé abẹ́ àkóso rẹ̀ iná lè tó gbogbo orílẹ̀-èdè wà kò gbọ́dọ̀ dá orílẹ̀-èdè dára rẹ̀ kò sì gbọ́dọ̀ dáhùn èèyàn dára wọn nítorí pé kí ló fà á tá a fi lọ lórí ṣebí nítorí kọ́rọ̀ owó lè bá a máa lọ lórí ètò ni nítorí káìsí déédéé kọ́mọba ráyè rápálá wọnú ọ̀rọ̀ wa ni ṣùgbọ́n nígbà tí èèyàn bá jẹ́ ẹni tó jọ́ lórí tó ṣe yí pé kò sí ti ń fipò olórí yìí ṣe yàtọ̀ sí kó fi máa kówó jẹ kò sí ti ń fipò olórí ṣe yàtọ̀ sí pé kó fi máa gbá yìí kò sì ti ń fipò lórí ṣe yàtọ̀ sí wípé kó fi máa jẹ ayíkáyé irú àwọn báyìí wọn ò ronú wọn ò sì láròjinlẹ̀ wọn ò mọ̀ ìpè gbogbo wa ń kọ́ á kó wa jọ papọ̀ níwájú ọlọ́wọ́n ọba adẹ́dà láti ṣe ìṣirò lórí níta gbélé ayé ṣe kí kálukú lè bá gbẹ̀san tiẹ̀ faman ya'mal mithqala dharratin khayran ومن يعمل مثقال ذرة شرا يرى àbí báwo ló ti ṣe fẹ́ rò níwájú ọlọ́run tó bá dijọ́ gbẹ́ndé alqiyama nípa ètò orílẹ̀-èdè eléyìí tó ti pa dáadáa rẹ̀ ètò ààbò ọmẹhẹ kò síbi táwọn èèyàn wà ní orílẹ̀-èdè tí wọ́n ń so lórí ilé lórí táwọn èèyàn ti rí ẹ̀dọ̀ tí wọ́n fi lórí òróǹro kò síbi tí àwọn èèyàn wà tó jẹ́ pé wọ́n kó owó tí ò tówó lọ́wọ́ tí ọkàn wọn balẹ̀ ẹ̀rù ń bẹ ni tí ò ní kárànsì tí ìsọ ẹni tó ní báwo la ti ṣe fẹ́ wí ọ̀nà la fẹ́ gbé gbà tá fi àròjàre níwájú ọlọ́run tó bá ti jọ́ gbéńdà al orílẹ̀-èdè tó ṣe é àwọn èèyàn ń sanwó ná láì jẹ́ pé wọ́n múná mi wá àwọn èèyàn wọ́n ń sanwó ilé ìwòsàn tó ń ti pé ń pariwo ká òun náà ní pé ọ̀fẹ́ iná lètò wòsàn lórílẹ̀‐èdè tiyín ala yadhunnu ulaika annahum mab'uthun li yawmin 'adhim yawma yaqumu an-nasu li rabbil 'alamin orílẹ̀‐èdè tó ṣe wípé a rí wípé ìgbésí ayé àwọn èèyàn nínú ẹ̀ oníkálukú wa àyàfi kọ́dá di ìjọba tara tiẹ̀ tọ́ba fẹ́ máa yóò di ìjọba tara tiẹ̀ tọba fẹ́ máa rómi mu yóò di ìjọba tara tiẹ̀ tọba fẹ́ ní ìwòsàn tó kójú òṣùwọ̀n irú orílẹ̀-èdè wo nìyẹn báwo lèyẹn ṣe fẹ́ jó lórí tí ó rí àwíjàre kan wí tí ó rí àròyé kan ṣe níwájú ọlọ́run tó bá dijọ́ gbẹ̀ndé alùkéyàmà ní ìgbà tó jẹ́ pé àwọn ẹni tó yẹ kó mójútó mójútó wọn ohun tó yẹ kó ṣàtúnṣe rẹ̀ ọ̀ṣàtúnṣe rẹ̀ nǹkan bàjẹ́ ní bíbàjẹ́ díẹ̀ kò ní rẹ́ni mójútó kò ní rẹ́ni ṣàtúnṣe rẹ̀ títí tí nǹkan yìí tí ó fi bàjẹ́ débi wípé kò ní gbà túnṣe má adádára rẹ̀ apáti wípé bàbá fẹ́ bàjẹ́ kó bàjẹ́ nítorí wípé látàrí kó bàjẹ́ yẹn ìní ọ̀nà àti olówó jẹ kówó mì ńlọ́wọ́ sẹ́yìn tẹ́ ń ṣàkóso irú rẹ̀ òun ni wọ́n ṣe fáwọn iléeṣẹ́ ìfọ́pó lórílẹ̀‐èdè tó fi jẹ́ pé orílẹ̀‐èdè tiwa bó ti ṣe lépo rọ̀bì wọ́n tún kó epo tí wọ́n ti fọ̀ wá láti ìlú òkèèrè ni àwọn ta rọ̀bì rẹ̀ fáwọn kan àwọn wa lọ fọ̀ wọ́n wá ta fún wa ní petrol wọ́n ta fún wa ní kerosene la hawla wala quwwata illa tí wọ́n ti ń fún wàrà ìní wàrà ògbé sí sọ̀yẹ kẹ́ tí wọ́n á máa pàtẹ́wọ́ pínpín lẹ́ẹ̀rí ẹ̀rọ adúrú tó ti sọnù mẹ́yìn lọ́wọ́ ni orílẹ̀ tó ṣe pín ìjọba bẹ́ẹ̀ àwọn ọ̀dààmú sẹ́nìkan tí wọ́n kàn ní pé kó wọ́n máa wọ àpótí wọn lọ́nà táwọn lérò àtọ̀nà táwọn ò lérò wala hawla wala quwwata illa Islam ọkọ̀ alẹ́kọ̀tọ́ pọ̀ oní bá jẹ́ oníṣẹ́ ibi tó ń ti ń ṣiṣẹ́ yẹn sí iṣẹ́ tó ń ṣe tó ń fi ń gbowó oṣù mójútó dáadáa nítorí pé iṣẹ́ torí láì jẹ́ bẹ́ẹ̀ gbogbo owó tó ọba jẹ tó jẹ́ kó òṣìṣẹ́ rẹ̀ ọgbà nìyẹn nígbà bòsí ọlọ́run bòsí ní fiọ́lẹ̀ tó bá ti jọ́ gbẹ̀ndà al-qiyamah ya ibadi inni haramtu adh-dhulma ala nafsi wa ja'altuhu baynakum muharrama fala tadhalamu bẹ́ẹ̀ni báwo ló ti máa gbowó owó tó ṣe pé ọ̀lẹ́tọ̀ sí ọ̀lẹ́tọ̀ sí òṣìṣẹ́ gbà ọ̀fẹ́ jẹ́ tìdùnnú tìdùnnú sẹ́ni tó bá ti jọ́gbìn ní alqiyama ọlọ́wọ́n bó bi wá léèrè nínú àwọn abéèrè mẹ́rẹ̀ẹ̀rin eléyìí tá a dáhùn níwájú ọlọ́run kó tó di pa àfihàn sílẹ̀ bóyá lọ sọ́lù jẹ́nà àbí lọ sínú wa an malihi min ayna iktasaba wa fima anfaqa ọlọ́wọ́n bí kálukú léèrè nípa dúkìá rẹ̀ ọ̀nà wo lọ́gbà tó fi tu dúkìá ìjọ ọ̀nà wo lọ sínú sí ọlọ́wọ́n bí ọ kéèyàn máa ṣàkíyèsí o kọ́ máa ṣàkíyèsí wípé ìdágunlá sí ní tó ṣe pé wọ́n lọ fọwọ́ ara rẹ lọ fi gbà á àìkú lákàsí fún nǹkan tó ṣe pé wọ́n lọ tẹ́rì gbà wọ́n ló ló lè ṣe wọ́n sì gbéṣẹ́ ilé ọ lọ́wọ́ ṣùgbọ́n gbà tó rí sẹ́tà ọ̀tọ̀ ni tó kù tó ń tó ń ṣe nídìí sẹ́yìn ọlọ́run gbé ọ léèrè tó bá di jọ́gbìn lẹ́lkìyàmù ò ní rọ́nà lọ tó bá di lọ́la gbìn lẹ́lkìyàmù wà lọ́ọ́ rántí pé tó bá di lọ́la gbìn lẹ́lkìyàmù yẹn kò sí ọ̀nà kan eléyìí tó gbà láti lọ sàlàyé wípé ẹ dákun kí n tiẹ̀ padà lọ ṣàtúnṣe àwọn tẹ́ ni mo bàjẹ́ ń ṣe dáadáa yẹn nítorí pé nígbà tí mo ti mẹjọ ara mi lẹ́bi ẹ ń pẹ́ lórí ìkúnlẹ̀ ajẹ́ ń lọ ṣàtúnṣe kò sáàyè rẹ̀ má níjọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmù kò sí àyè rẹ̀ má níjọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmù. qala rabbi irji'un innaha kalimatun huwa qailuha bẹ́ẹ̀ni àní kò sí àyè fún ọ láti padà mọ́ tó bá ti jọ́ gbé ndàlù kìyàmà tó bá ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ pinnu kò sí àyè àtúnṣe àtúnṣe má bẹ́ẹ̀ni jẹ́jẹ́jẹ́jẹ́ iná lọmọ ọba wà láyé ibi tí ọba wà ìwọ náà lọ sánà lọ ń bẹ lọ́n lójú méjèèjì látàrí pọ̀ fẹ́yàwó látàrí pọ̀ lọ sílé ọkọ ẹ̀wà ń bẹ lọ́n lójú méjèèjì kọ́ lọ́wọ́ bá fún yín lọ́ma ọlọ́wọ́ bá sì fún yín lọ́ma kí ló dé tó ṣe pé lẹ́yìn ìgbà tọ́lọ́wọ́n bá fún yín lọ́mọ tán ẹ dá ọmọ dára rẹ̀ ẹ pa ọmọ tì ẹ sì sílẹ̀ fún yà jẹ ẹ ti ẹ̀ ṣe bí ìgbà tẹ̀yìn lẹ́ bí iná ikú ń bẹ mú ẹ bó bá wù kọ́ fún yá ń jẹ ẹni tó bá wù kọ́ gbọ́n yà nù ń pa ẹni bí ṣe ń pẹ́ yín nánu la hawla wala quwwata illa billah pípàtì tẹ́ ẹ bá pa ọmọ tì báyìí tẹ́ ẹ ọba tí nǹkan kan pamọ́ sí ọba tí kìí ṣàbòsí sọ́mọ nítorí bàbá tí kìí sì ṣàbòsí sóbì nítorí ọmọ rẹ̀ nítorí pé ọlọ́wọ́n bó bí ọlẹ́rẹ̀ tó bá di jọ́ gbẹ́ndé alqiyama kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi gbogbo yín pátá lolùdáná jẹ gbogbo yín pátá bó sì bí léèrè nípa tó fún ìpè kọ́dà kọ́dà nílé ayé bíi ọlọ́wọ́n bí kálukú léèrè lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmù torí délé kí ló wá dé tó fi jẹ́ pé ìwọ náà iṣẹ́ olùkọ́ lọ́ọ́ gbà ṣùgbọ́n nídìí iṣẹ́ rẹ̀ yìí báyìí ọkàn ọ̀dà wọn ọmọ ilé ẹ̀kọ́ dára wọn ni ó fi wọn sílẹ̀ wọ́n máa pariwo wọ́n máa ṣe yankanyankan nínú kíláàsì ó sọ pé mi ò lè para mi o èló máa ń gbà lóṣù tí wọ́n á para mi torí àwọn ọmọ ọbú kan bẹ́ẹ̀ ni táwọn bá jẹ́ ọmọ ọbú ìwọ jẹ́ títí àyà táwọn bá jọ máa bú ìwọ jẹ títọ́ òfò torí wọn lọ sọ pé o lè ṣiṣẹ́ yẹn kó tó di kí wọ́n fún ọ níṣẹ́ yẹn kí wọ́n á lórí tó ọgbà sẹ́tàn tó ọ̀dá àwọn ọmọ dára wọn tó lẹ́yìn náà máa kọ́ ẹ máa mọ̀ fúnra yín báwa náà ti ṣe kọ́ta àdámanu rárá o ó ti pa àwọn ọmọ tì ní ẹ̀ ọ̀dá wọn dára wọn ọlọ́wọ́n bó ọ léèrè ẹni tó sì fún ọ níṣẹ́ náà tọ́lọ́mbá ní kí ọwọ́ rẹ̀ kó sì sìnkún rẹ̀ kọ́ tẹ̀ ọ́ òun náà ọ léèrè láti ilé ayé ń bè bẹ́ẹ̀ náà nìyí láwọn higher institution wa gbogbo àwọn amọ̀tẹ́ ẹlẹ́ ń lórí àwọn amọ̀tẹ́ ń tìtorí wọn tẹ́ ń dasẹ́ lẹ̀ lójoojúmọ́ owó tí wọ́n fún yóò tó ẹni nídìí àlékún àlékún owó oṣù àti pé ìjọba ní ó ń bùkátà láti gbé àwọn ilé ẹ̀kọ́ yìí kọ́ náwó sí sàǹsàn wá náwó sí tán ẹ̀yin náà gba owó owó tabua lérò ṣé ojúṣe tó yẹ ká ẹsẹ náà lẹ ń ṣe ala yazunnu ulaika annahum mab'uthun li yawmin 'azim yawma yaqumu an-nasu li rabbil 'alamin ẹ̀yin ò lérò pàgbé yín dìde bí tọ́ba ti jọ́ gbẹ̀ndẹ̀ al-qiyam ní ọjọ́ ńlá ọjọ́ tá a kú kálukú tá a kú wọn jọ pé wọ́n dìde níwájú ọlọ́wọ́n ọba ọba gbogbo àgbáńlá yìí sẹ́yìn ń rò pé gbẹ̀ndẹ̀ kan ń bẹ bí sọ́ọ̀mọ́ ọ̀pọ̀lọpọ̀ ọgbà iná ló ní ìdánilẹ́kọ̀ọ́ ogún wákàtí lọ́sẹ̀ ogún wákàtí lọ ní lọ́sẹ̀ tó yẹ kó lọ kọ́ àwọn ọmọ ní yunifásitì ṣùgbọ́n tó ṣe pé nínú ogún wákàtí yẹn tipátipá ló fi yọjú sáwọn ọmọ ọlọ́mọ ní wákàtí mẹ́ta péré láàrin ọ̀sẹ̀ ó sì ń gbọ́ oṣù tó pé pérépéré ala yadhunnu ulaika annahum mab'uthun li yawmin 'azim yawma yaqumu an-nasu li rabbil 'alamin ìwọ ọmọ kọ́lá ojú ọ̀dìdẹ́ bí tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ al rárá ẹ̀ má sọ̀rọ̀ eléyìí ẹ̀ bọ́rọ̀ lé ayé lélẹ́yìí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ lé ayé náà ní dọ́rọ̀ al bọ́ba sẹsẹlẹ̀ ayé ni ó sàpèjúwe ibi tó bara rẹ̀ ń jọ gbẹ̀ndẹ̀ alukóyàm síbẹ̀ ìmọ̀ yìí gbà lọ́sọ fáwọn ọmọ wọn lọ dúró dìọ ní yàrá akẹ́kọ̀ọ́ táwọn ọmọ dúró dúró dúró dúró dúró ń bọ̀ bá sukaluku ní ọbẹ̀ sí ara rẹ̀ sọ̀rọ̀ ní ọ̀padà sílẹ̀ níbi títí ń bọ̀ ìwọ olùkọ́ wọn ìwọ ọ̀wà tí náà wọn bá wọn kọ́sẹ̀ kan tí wọn kọ́sẹ̀ méjì ẹ mọ̀ wá sí handout ẹ mọ̀ kọ́ àwọn àwé àṣetán àwọn àwé pélébépélébé àwọn handout àwọn tákàdá àṣetán wọn mọ̀ sùn nísù nísù bí ẹ̀kọ́ bí ẹ̀kọ́ bí ọ̀ka wọn á máa kójọ fáwọn ọmọ ọlọ́mọ ẹlòmíì lè gba ewé ìwé ẹgbẹ̀rún márùn wípé kọ́ lọ kà láàrin ọ̀sẹ̀ kan láàrin ọ̀sẹ̀ méjì torí pé ọgbọ́dọ̀ sì náwó ní dandan ìdánwò kín ìdánwò ẹ̀kọ́ tó ọkọ mi kí wọ́n á ní kí n lọ́kọ́ àmọ́ àwọn ọmọ lẹ́nu ọ̀rọ̀ kí ni nǹkan tí mẹsìkínù ni tó lè sọ jáde lẹ́nu rẹ̀ ẹ sì fẹ́ gbowó tọ́pọ̀ ẹ sì fẹ́ jẹ́yàn pàtàkì láwùjọ ẹ̀yàn ọ̀rántì pọ́lọ́wọ́n bó gbé wa dìde tó bá dìjọ́ gbé ní alùkìyàmù bẹ́ẹ̀ni baba baali, baba baali tí wọ́n fi jọ lórí ẹbí bàbá mágàjì tí ń darí mọ̀lẹ́bí ẹ wo bí ọ̀rọ̀ mọ̀lẹ́bí yín ṣe ń dàrú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gbọ́n ló ti bá burú jà wọ́n sì ti bọ́ọ̀rọ̀ ara wọn débi pé ò ní kíra àwọn mọ́ ọ̀pọ̀lọpọ̀ ọkọ ló ti kọ̀yìn pàkọ́ sí ìyàwó rẹ̀ nínú ìdílé yín. ẹ sì dá kálukú ẹ dáadáa wọn tọ́ba kó kálukú ara rẹ̀ mélòó lẹ́yìn náà rí tó nínú tìyàwó àti tọmọ yín ẹ dákun ẹ bá bẹ́wù mágàjì ńlẹ̀ ẹ bá bẹ́wù mágàjì yẹn lẹ̀ olórí ẹbí tí wọ́n gbé agbádá wọ̀ yẹn bọ́ lẹ̀ ẹ jẹ́ lómi wọ̀ ẹ wúlò ẹ tí èèyàn bá ti fura mọ́ pé òun ò ní lè ṣe tètè pátì torí pé nínú kọ́ pátì làlàáfíà wà àmọ́ tó o bá tó o bá tó o bá fọwọ́ rẹ̀ hẹ́ hẹ́ mú tí nǹkan yẹn sì ń bàjẹ́ díẹ̀ díẹ̀ tí ń bàjẹ́ díẹ̀ díẹ̀ tí ń bàjẹ́ díẹ̀ díẹ̀ orí ihu mbẹ́mbẹ́ o àtúmọ̀tán tí o sì dá mbẹ́mbẹ́ gbogbo tíyẹn bá ti tẹ́wọ́ gbà àbọ̀tẹ́rìgbà láyé àbọ̀wọ̀ náà ló sì fi tẹ́rìgbà kọ́ ọ ìpè ìbéèrè ń bẹ́ o wàláhì ìbéèrè ń bẹ o sì lè pátì kọlọ̀ ọ̀bọ fi ọlẹ̀ o sì kúkú má tẹ́rí gbà ọ sàn fún ọjọ́ kọ́ tẹ́rí gbà lọ. àìlọ́kàsí àìká nǹkan kún ó máa ń ba tìyàn jẹ́ ó máa ń mú kátùbàtà ọmọ dáa ìdí nìyí tẹ́sí islam tó fi ṣe léèwọ̀ fún wa tó fi dórí àwọn ẹranko tẹ́ ń sìn islam ṣe léèwọ̀ ìwọ tó ṣe é pín bóyá sí àgíríkì ló ń ṣe àwọn màálù ló ń sìn àwọn àgùntàn ló ń sìn àwọn adìẹ ló ń sìn àwọn ehoro ló ń sìn ọ̀kẹ́rẹ́ ló ń tọ́jú gbogbo àwọn ẹranko wọ̀nyí abẹ̀mí ni wọ́n o gbogbo abẹ̀mí ó sì ń bùkátà àtijẹ ó ń bùkátà àtimu kì í wá sí pé ń bùkátà àtijẹ lásán kì í sì sí pé ń bùkátà àtimu lásán ó ń bùkátà àtijẹ lásìkò ó sì ń bùkátà àtimu lásìkò nítorí pé téèyàn bá kùnà láti ṣe bẹ́ẹ̀ èèyàn lè tara bẹ́ẹ̀ kéèyàn olùgbọ́ ọlọ́run òfin ọlọ́run dá lórí yìí pé èèwọ̀ ni kò pa wọ́n tì èèwọ̀ ni kò dá wọn dára wọn ọ jẹ́ni tí ń sin ewúrẹ́ lásán àbí ẹni tí ń sin àgùtàn lásán kọ́ wá máa da àgùtàn rẹ sílẹ̀ kọ́ máa da ewúrẹ́ rẹ sílẹ̀ wípé kí wọ́n máa lọ jẹ lọ níbi tí ò sí koríko kí wọ́n jẹ lọ níbi tí ò sí nǹkan tí wọ́n lè rí jẹ tí ó jẹ́ ẹ̀tọ́ kọ̀ọ̀kan dà wọ́n lẹ̀ kọ́ máa wọlé ó kọ́ máa lọ jí nǹkan jẹ kọ́ máa wọlé ó kọ́ máa lọ tẹnubọ̀ wọ́n ló ń jẹ kí wọ́n wá fẹ́ jẹ ẹran yun níjẹ pé ẹran tó dáa lọ fẹ́ jẹ ẹran tó ti ṣépè fún lóríṣiríṣi ẹran tó ṣe yí pé àwọn èèyàn ti bẹnu àtẹ́lù láì má yé gbà ṣe ni wọ́n wá jẹ tó yò ṣe ń lọ́ọ̀jẹ tí ò ní mú kí nǹkan kún sí ọ kò rúurú ẹni tí bá ń sin nǹkan ọ̀sìn kọ́tà wọn sílẹ̀ kí wọ́n lọ jẹ níbi tí ọba jẹbi tí wọ́n lè jẹ sí kí wọ́n lọ jẹ nínú koríko tó sì ti jẹ tán tó ti dọwọ́ ọ̀rọ̀ tó lọ da àwọn ẹran rẹ wọlé kí sì wàá pa wọ́n tì ó fi wọn sílẹ̀ pé tí wọ́n bá jẹ lọ wọ́n á ní tewúrẹ́ bá jẹ lọ yọ padà wálé fún rẹ̀ tákùtà bá jẹ lọ yọ padà wálé fún rẹ̀ àwọn ewúrẹ́ tiẹ̀ àwọn àgùntàn tiẹ̀ wọn ò ní gbà wálé fúnra wọn tí wọ́n bá tún ti rí àwọn ẹlẹgbẹ́ wọn wọ́n lè máa bá wọn lọ títí tí wọ́n fi di pé láti odi ìlú kan wọ́n dẹni taari wọn lódi ìlú mi sọ ẹ̀kọ́ pa wọn tì ẹ̀kọ́ pa wọn tì o torí pípa tì náà là ń pa gbogbo àwọn ẹran wa tì ọ̀pọ̀lọpọ̀ ẹran wọ́n wá sọ orí títì wọ́n sọ di hostel níbi táwọn ń sùn tó ṣe é pé ẹran ò tó yà fún mọ́ṣíìnì má ẹran ọ̀yà fún mọ́tò má onímọ́tò ni ọmọ yà fẹ́ràn onímọ́ṣíìnì ni ọmọ yà fún ni ọmọ yà fádìẹ àti tòlótòló tẹ̀yìn kó orí títì ọwọ́ àdàbí ẹni pé níṣẹ́ ni ìjọba da títì nítorí káwọn ewúrẹ́ yín àti àwọn àkútẹ́ yín káwọn lè máa rí mi sùn káwọn adìẹ yín kó lè máa rí mi nájú wala hawla wala quwwata illa billah àìlákàsí ni wọ́n ń pè lé yẹn àìlákàsí ni wọ́n ń pè tó bá ṣe pé bí tíjọba wà ní ìjọba máa kó gbogbo irú wọn lẹ̀ ní òsì lẹ́jọ́ kan tó lè bá jọba fà nígbà tó ṣe pé wọ́n lọ pa dúkìá rẹ̀ jù wọ́n lọ pa kún tí wọ́n bá kó lọ́ńkọ́ wọn ò sí kó wọ́n á ní tíjọba bá kóró rẹ̀ tíjọba ń lu gbàǹjo rẹ̀ sọ́tọ̀ kéèyàn ọ̀rà dáadáa ọ̀tọ̀kọ̀ ọ̀rà torí pé ìjọba nígbà tíjọba kó kò sí kó ó kó dáa torí rẹ̀ tó bá tà náà ńkọ́ ọ̀tà dáa kò sí ní tó burú nu kí wọ́n ra mbẹ́ lábẹ́ òfin ọlọ kọ̀tọ́kọ́jẹ́ kò ń sin kan kọ́ wa pa wọ́n tì kò fi wọ́n lẹ̀ nítorí pé wọ́n lọ́ọ́ máa mú kíkú orú ọmọ pa wọ́n omi ó lè jẹ́ pé di ní ọ̀pá ní ọ̀pá kú omi ó sì lè jẹ́ pé ìgbà tó lọ́ọ́ tẹnu bóúnjẹ olóúnjẹ làwọn sá aládàá níbi tí ọ̀dà ní òkùnkùn oró kọ́dọ̀ omi omi tí ń wó lórí iná ni wọ́n dàlú àgùntàn lórí àwọn ọ̀kà yọ dànù lórí ni kó kú dànù ikú burúkú tó bàbá bòun wípé ká lòun ìwọ wa ń kọ ìka burúkú ìwọ tó ti kọ́kọ́ fi ẹran ńlẹ̀ kíkọ́ máa jẹ kábi tó bá wù nítorí ẹ̀sìn Islam kò fẹ́ tó bá ní nǹkan ọ̀sìn kọ́ pati má pati sàmójútó wọn torí pé nǹkan ẹlẹ́mìí làwọn náà ìjọ kan làwọn náà jẹ́ bíi tiwa tí ìbá kan sí pọ́nà wọn bá fún wa ń kápá lórí wọn má pa àwọn ẹran rẹ tì má fi wọn sílẹ̀ má fi wọn fún àwọn olè mú nítorí pé ńgbà tí wọn náà bá ti dà wọn lọ pẹ́ni tí ó jí wọn yóò mọ sọ wọn ni ọ̀tọ̀ tí wọ́n so mẹ́ran lọ́rùn ọ̀tọ̀ tó bá ń bẹ̀ àwọn ti pààrọ̀ rẹ̀ pé kò lóluwa ni torí ẹ̀ wọ́n wá sọ̀rọ̀ rẹ̀ lóluwa rẹ̀ ọwọ́ nínú ẹgbàá ọ̀rọ̀ láti ọ̀dọ̀ sahel ibnu hanzaliya anna rasulallah sallallahu alayhi wa alayhi wa sallam ikú anabi wa sallallahu alayhi wa alayhi wa sallam orin kọjá lára ràkúnmí kan qad lahiqa dhahruhu batna tó ṣe pé àti ẹ̀yìn àti inú rẹ̀ wọ́n pala papọ̀ báyìí tó sì ń kankan nù ẹ̀ faqal anabi sallallahu alayhi wa sallam sọ pé ittaqullaha fi hadhihi al-baha'im al ẹ páyọ̀ Ọlọ́run lórí àwọn ẹranko tí ò lè sọ̀rọ̀ yìí o ẹ páyọ̀ Ọlọ́run lórí àwọn ẹranko tí ò lè sọ̀rọ̀ yìí o ẹnìkan náà ló ní irú ẹranko yìí tí ń ṣe bí ipa báyìí o ẹnìkan ló ní irú ẹranko yìí o tí ò túlẹ̀ kọ́ lọ jẹ nínú koríko Ọlọ́run o sọ̀rọ̀kọ̀rọ̀ afárẹ́ ha tẹ́ ẹ bá máa gùn ẹ máa gùn ní ìgbà lálàáfíà ẹ pa jẹ́ ẹ pàjẹ́ nígbà tó dáa tó lálàáfíà ẹ jẹ́ ọ jẹun kọ́ lálàáfíà rawahu al-imam abu dawud bi sanadin hasan imam abu dawud ló gba gba ọ̀nà kan tó dáa eléyìí túmọ̀ sí pé gbogbo ẹni tó bá ní nǹkan ọ̀sìn ẹ fún lóúnjẹ ẹ má dáadáa ara rẹ̀ tó ti tẹ́ ẹ bá dáadáa ara rẹ̀ ẹ ń fi ìyà jẹ nù tẹ́yìn bá sì fìyà jẹ nítorí pé ẹ lágbára láti fìyà jẹ ọlọ́run tó gbogbo wa ń kọ́ òun ẹ̀yin náà ọjọ́ ìyá yín kọ̀ọ̀la ọwọ́ nínú ẹgbàá ọ̀rọ̀ mi láti ọ̀dọ̀ abdullah ọmọ jaafar ikú anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam dakhala ha'itan li rajulin min al-ansar ọwọ́ ní oko arákùnrin kan nínú àwọn ansar fa idha jamalu anabi bá rí ràkúnmí kan falamma ra'a an-nabiy sallallahu alayhi wa alayhi wa sallam hanna wa dharafat 'ayna ràkúnmí bẹ̀rẹ̀ sí ní sunkún ó bẹ̀rẹ̀ sí ní sunkún omi tẹ́sí bẹ̀rẹ̀ sí ní dà lójú nígbà tó ra nàbí sallallahu alayhi wa sallam fa ataahu nàbí sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam ó sì wàá bá ràkúnmí fa masaha zarafa anabi wàá fọwọ́ pa etí ràkúnmí méjèèjì fa sakata ràkúnmí bá gbẹnu lọ fa qala anabi sallallahu alayhi wa sallam sọ pé man rabbu hadal jamal liman hadal jamal tálẹ́ni tó ní ràkúnmí fàjà àfẹ́tẹ́ min al-ansar ọ̀dọ́ nìkan nínú àwọn ansar lọ́ba wa bá nàbí sallallahu alayhi wa sallam faqala li ó nira nàbí sallallahu alayhi wa sallam èmi eh, ni mo nira kúmi yẹn eh? ya rasulallah faqala anabi ni afala tattaqi allah fi hadhihi al-bahima allati malakaka allah iyyaha ọ̀ yà lọ páyọ̀ ọlọ́wọ́n bá rí lórí ẹranko tó lọ́wọ́ bá fún wa ní kápá lórí rẹ̀ yìí fa innahu shaka ilayya ràkúnmí ìṣẹ́jọ́sùn mi o annaka tujayyi'uhu wa tud'iruhu ikú ń fi ebi pa òun ó sì fi ìyà jẹun subhanallah ràkúnmí ìfẹjọ sùn gbọ́n fi ebi pa òun ó sì fi ìyà jẹun adéfì Abu Dawud ló gbé jáde bi sanadin sahih ràkúnmí ìfẹjọ sùn anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìpolówó òun fi ìyà jẹun òun fi ebi pa òun eléyìí jọ kan nínú mu'jizati nabi sallallahu alayhi wa sallam nínú àwọn nǹkan tó kaniláyà tí ọ̀rọ̀ ọ̀hún fún yẹn kan láti ríru ẹ̀ sí irú ìtọ́lọ́nsẹ̀ fáwọn anabi ọlọ ọ̀kan lọ́jẹ́ nínú ìtọ́lọ́nsẹ̀ fáwọn anabi Muhammad sallallahu alayhi wa sallam pé ràkúnmí fẹjọ́ sùn ràkúnmí fẹjọ́ sùn eléyìí ó túmọ̀ sí pé ìwọ wa lè gbọ́rọ̀ ràkúnmí o àbí o lè gbọ́rọ̀ àgbò àbí o àbí àgùtàn o ṣùgbọ́n àwa lè kìlọ̀ fún ọ tó ń tipa àgbédè wọn wípé ǹjẹ́ òtó jẹta tẹ̀tí ya koríko fáwọn ẹran ìkẹ́ǹgbè ó ní bẹ́ẹ̀ ni á ìkà ni ìkà ni ṣé ìmọ̀ pé àwọn ẹranko yìí ẹ̀ ń fìyà jẹ wọn nù kèsì kí wọ́n sọ fún wa pé ẹ̀ ń fìyà jẹ àwọn o ǹjẹ́ òtó jẹta tẹ̀tí ya koríko kẹ́yìn fáwọn ẹran yìí ó ní bẹ́ẹ̀ ni òun sì ẹ̀ fún wọn ní nǹkan mi àfún á ìkà ni sòṣùmọ́ àwọn òní sọ pé ràkúnmí fẹjọ́ sùn wá sáà gbédè rẹ̀ àkúkú gbédè rẹ̀ ṣùgbọ́n nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ṣe yìí fún un ó ní ẹbẹ̀rù ọlọ́run lórí àwọn ẹranko yìí ẹ má pa ẹranko ni kò lè sọ̀rọ̀ bó wọn bá lè sọ̀rọ̀ ọlọ́run tó dá wa kọ́ ẹ má pa ẹranko ni kò lè mú mi bó wọn bá lè mú ọ ọlọ́run tó dá wa kọ́ wàláhì láwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ kan fowóra ẹran nígbà àkọ́kọ́ ni kọ́ mọ́ntẹ́ran jẹ tó fi dàgbà ìsìn ọ̀pọ̀lọpọ̀ lọ́la díẹ̀ ọkàn dàálẹ̀ ni ládìẹ kékeré gbórùmá díẹ̀ ti ṣe dàkú kọ́kọ́ mà bó ṣe di ìyá díẹ̀ kọ́ mà wọn rí njọ kan pé àbádìẹ wa nu ẹ lé mú dàrí ká pa kí ló jẹ tó fi dàgbà ìwọ ọ̀fẹ́ mà sósì dáa bẹ́ẹ̀ kò kúkú dáa bẹ́ẹ̀ bóyá náà ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń jẹ ní kó bá wa torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń jẹ sẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ti ṣépè fún un ọpọlọpọ ti ṣe pè fún ìsìn ewúrẹ́ ẹ̀mọ̀ kó olójú kòkòrò pípọ̀ nígbà tó sọ́ọ̀lẹ̀ ọkàn lọ́ọ́ kẹnubọ́nú gbáàyò rẹ̀ sí ọkà bàbà sáwọn ọmọ eh, Yorùbá tó yẹ pé wọn ọ̀sẹ̀ ń kátó wá pé wọn ò tí ì Yorùbá ń ẹ máa ẹnu débi pé kátó wá pé yóò ti máa ṣe àwọn ẹnìkan tẹ̀lé anabi sallallahu alaihi wasallam ń bọ̀ pẹ̀lú àwọn èèyàn jọ kan ràkúnmí rẹ̀ ọ̀wá rìn bó ṣe yẹ àti bí ó ti ṣe tọ́ lọ́wọ́ sọ òdì ọ̀rọ̀ kan sí ràkúnmí anabi ní rárá o ẹ gbọ́dọ̀ tún tẹ̀lé mi mọ́ pẹ̀lú ràkúnmí tẹ̀ ti ṣépè fún yìí o ẹranko tí wọ́n ṣépè fún ò gbọ́dọ̀ tẹ̀lé mi la hawla tẹ̀lé mi ẹ dàpọ̀ tí wọn bá gbọdọ̀ gún tẹ̀lé ṣé wọn àyè káwọn máa jẹ ẹranko tí wọn ti ṣépè fún ọ̀pọ̀lọpọ̀ ẹran tẹ̀sí ní tẹ̀yìn sìn wọn ti ṣépè fún torí pé o ti lọ kẹnu bóúnjẹ olóúnjẹ láì mẹ́yìn gbà nígbà tó ti pẹ́ yàn ọmọ kíní jẹ tó fi dàgbà. bákan náà ẹnikẹ́ni tí wọ́n bá fi nǹkan kan lé lọ́wọ́ tí wọ́n ní kó mójútó àbí òun ló ti ẹni nǹkan yẹn tọ́pá ti tọ́ dára rẹ̀ tí ò mójútó eléyìí a máa ṣe sábàbí kéèyàn wọ náà a máa ṣe sábàbí kéèyàn jí alọ́dọ̀ ọlọ́jọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà ọwọ́ anínú ẹgbà ọ̀rọ̀ láti ọ̀dọ̀ abdullahi ọmọ umar ọlọ́wọ́ bàkọ́ yanu sóhun àti bàbá rẹ̀ ọlọ́wọ́ nàbẹ́ muhammed sallallahu alayhi wa sallam oní ọ̀dẹ́bẹ̀tún mìíràn fi hẹ́rẹ́tìn ìyá ọ̀jẹ̀ arábìnrin kan nítorí olóńgbò kan ìyá ọ̀jẹ̀ arábìnrin kan jọ gbẹ̀ndẹ̀ alùkìyàmà nítorí olóńgbò kan sàjẹ́nẹ́tà hàtà mẹ́ta ó ti olóńgbò yìí mọ́nulé títí tí olóńgbò fi tó fi kú látàrí ebi fẹdẹkọlẹ fi fẹdẹkọlẹ fi hàn náà yọ wà tara yọ tara olóńgbò yìí yọ dẹni tó rí náà he tí ó wọ iná kí ló dé wọn ni láàhìyà àtàmẹta kò fún lóúnjẹ tí ó jẹ tí ó yọ tí ó tó nínú ilé tó ti máa wọ́sàkọ́tà kò sì fún lómi tí ó tó tí òfin ní jẹ́ gbòǹgbẹ́ tó ń idh habasatha nígbà tó ti máa nulẹ̀ wala hiya tarakatha ta'kulu min hashash al-ard kò sì fi sílẹ̀ kọ́ra yìí jẹ lọ kọ́ra yìí ṣe àṣàjẹ lórí ilẹ̀ títí olóńgbò yìí ṣe kú anábì nítorí rẹ̀ ní oṣù wọn náà alimami Bukhari àti Muslim ló gbà á bẹ́ẹ̀ náà làwọn adìyẹ tiwa náà tá a sọ mẹ́lẹ̀ àti jẹ lọ a sì fún wọn lóúnjẹ torí abala kejì túnú abala kan máa sọ ọlẹ kọ máa jẹ lọ wọn gbọ bá jẹ títí yọ wálé wọn a máa ṣe àwọn kìnnìkan tí ò bófin mu ìgbé torí tí wọn bá lọ kó wọn lè padà wálé bóyá gbẹrẹ ni wọn mú gbóòórùn ẹ bóyá ìdọ̀tí kan tó wà nílé ni wọn lọ mú oúnjẹ tí wọn ní kí ewúrẹ́ jẹ wọn bá ti jẹ ìdọ̀tí ilé yọ wálé náà ni gbòjẹkújẹ gbogbo tí sára rẹ̀ wọ́n ní kó máa jẹ lọ àwọn mi ò sì dèmálẹ̀ ó dèmálẹ̀ wọn ò ní fún lóúnjẹ ẹni tó dèmálẹ̀ tí ò fún lóúnjẹ tó bá ṣe bẹ́ẹ̀ kú ó lè ṣe sábàbí kí wọn náà rí náà yọ ó lè ṣe sábàbí kó wọn náà àti pé òfin ẹ̀sìn Islam ó fi hàn wá ikú ẹnikẹ́ni tí wọ́n bá fi nǹkan kan sí lọ́dọ̀ ikú kó mójútó tọ́pá ti tọ́ dáadáa rẹ̀ tí ò mójútó eléyìí a máa ṣe kéèyàn di ẹni tó dá ẹ̀ṣẹ̀ ní ẹ̀ṣẹ̀ ńlá ẹ̀ṣẹ̀ ńlá gidigidi kí ẹ bó ti ṣe wá nínú ẹgbàá wọrọ láti ọ̀dọ̀ láti ọ̀dọ̀ Khaythama ó ní ajókòó níjọ́ kan lọ́dọ̀ Abdullah ọmọ Umar kọlọ wọn bá pín ọdún sóhun àti bàbá rẹ̀ kọpẹ kò jìnnà bẹ́ẹ̀ ni ọ̀kan nínú àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ bá dé nígbà tí ọmọ ọ̀dọ̀ yìí dé abdullahi bin umar ọwọ abiléèrè ó ní àtọ ìtọrọkì kọkùtàhùn tó ti fún àwọn ẹrú mi lóúnjẹ àwọn jẹrí àwọn ẹrú tó ní àwọn èèyàn tó jẹrú rẹ̀ ó ní tó ti fún wọn lóúnjẹ jẹrí kọlẹlẹ ó rárá o ǹjẹ́ ìfún wọn lóúnjẹ o kọl ibn umar wa sọ fún pé fọntọlẹ fọ ọtọrin yàrá yàrá jáde kí kọlọ fún wọn lóúnjẹ jẹ kọlọ kọlọ rasulillahi sallallahu alayhi wa alayhi wa sallam onítorí pé anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam oní kathari almar'i ithman an yaxbita an yaxbita biman yamlik kuutaw wala anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam wọn ló ti tó lẹ́ṣẹ̀ ní ìgbà an yaxbita an yaxbita amman yamliku kuutaw ńgbà tí èèyàn bá gbóúnjẹ jìnnà sẹ́ni tí ó jẹ́ rú èèyàn téèyàn ojú ọ̀rọ̀ ń jẹjẹ eléyìí ti tó èèyàn láti dẹ́ṣẹ̀ ńlá eléyìí túmọ̀ sí wípé ẹni tí ń bẹ lábẹ́ àrọ́wọ́tó rẹ tó ti pété ọba ti gbóúnjẹ wálé kò tí ì róúnjẹ jẹ wọ́n sì rí pa o wọ́n gbóúnjẹ jìnnà sí o wọ́n sọ dẹni tó ṣe wípé ebi ní ọ̀wọ́ apàkù kí ọmọ bàá dẹni tí ó dẹ́ṣẹ̀ ńlá eléyìí lọ́ba jẹ́ pẹ́rú nù báwo wá làwọn ọmọ tá a bí ọmọ tá a bí tó ṣe pé àwọn làbí kí ló dé tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa lónìí kò sí ntọ́kàn wọn pẹ̀lú kí lọ́mọ ń jẹ kò sì sí ntọ́kàn wọn pẹ̀lú kí lọ́mọ ń mu kọ́dà ìwùjọ máa ń wọ̀ sọ́run ṣé ìwà tó dáa lé lóyìn ǹjẹ́ ni tí ń ṣe bẹ́ẹ̀ ọwọ́ arántí ipá gbé wa dé tó bá dijọ́ gbé ndà kéèyàn lọ́jọ́ tó ṣe pé gbogbo ẹ̀sìn ó pè síwájú ọlọ́run ọba ọba arínúróde tí gbogbo ó dúró lọ níwájú rẹ̀ fún ìṣirò ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين bàbá tí ìyàwó bímọ fún ìyàwó á bímọ fún wọn dìjọ wà ní ìdálẹ̀ ìyàwó bímọ kíní kejì kẹta kẹrin ọwọ àwọn wọnà láti lé ìyàwó yìí kúrò lọ́dọ̀ ara rẹ̀ ṣùgbọ́n ń fẹ́ àwọn ọmọ rẹ̀ ọwọ àwọn wọnà tí ó fi lé ìyàwó yìí lọ kó tún lè bá fẹ́ ìyàwó mi ọfẹ lè lọ láì kọ́ lẹ̀ ọfẹ aṣọ tó ti gbó kó wọn máa jìyà títí ti alẹ́ tiẹ̀ ọwọ́ àtẹ ìyàwó ọ̀tàn lọ́ọ́lé pípọ́ máa lọ sílùú àwọn ìpè kó fi lọ kí àwọn bàbá àtìyọ òun nígbà tí ọba fi tójọ mélòó òun náà yọjú sí wọn ìyàwó bẹ̀rẹ̀ sí ní retí ọdún ó retí ọdún kejì ó retí ọdún kẹta ọkọ ìyàwó bàbá ọmọ dáhùn ọmọ títí gbogbo àwọn ọdún gbọrọ yìí ọjọ́ sì ń gorí ọjọ́ oṣù ń gorí oṣù ìyàwó òun ló ń tó ń gbàrú tó ń gbàgbà àgbàṣe títí títí ń tọ́jú ara rẹ̀ tọ́jú àwọn ọmọ rẹ̀ fún ọdún rẹpẹtẹ yìí ọkọ̀ wa wò sùsùn níjọ́ kan ọkọ ọ̀ranu ọkọ àdánù ọwọ́ ń ha mẹ́yàwó ránṣẹ́ láti ibi tó ń wà lọ́n ìyàwó sì ti gbọ́ ìgbélẹ́yìn tó ti lé òun wálé ó ti fẹ́yàwó mi ó tún fẹ́yàwó mi la hawla wala quwwata illa billah sáwọn àti iná mà wípé pọ́ńpọ́ tó fi léyà á lé lọ ọ̀ ń bẹ lókè àjà kó ṣe pé ń dọ́tí ọba lé àwọn náà lọ ẹnu kóore ni ó sì lé àwọn náà dànù àwọn náà ń bí máa jọ díjọ́ tó máa ti wọn náà pọ̀ tí ó tún lé àwọn náà ránṣẹ́ di tí máa lé wọn ránṣẹ́ sí ọwọ́n ahamẹ́yàwó tó ti lé ránṣẹ́ wípé àwọn máa mi ó orí ọgbọ́dọ̀ fọ́ wọn ẹ̀dùn ọgbọ́dọ̀ dùn wọ́n o kó o tó yọ o la hawla wala quwwata illa billah ẹ̀rí bàbá tó rí ọgbọ́dọ̀ fọ́mà rẹ̀ tẹ́dọ̀ ọgbọ́dọ̀ dọ́mà rẹ̀ fún bí ọdún mẹ́jọ ọmọ ntọ́ máa ń jẹ fún bí ọdún mẹ́jọ ọmọ ntọ́ máa ń mu ọmọ ẹ̀wù tó ń wọ̀ sọ́rùn tó sì gbọ́n bàbá alágbájá ìwọ náà máa dáhùn ó

bàbá òun ti kú tipẹ́ pé ah, bàbá òun òun kan ni wọ́n ń pè bàbá súlè èdè wọn súlè nù súlè omi lọ́mọ tẹ́lẹ̀ yìí bàbá súlè tèmi ti kú tipẹ́ kọ́ àti kú tipẹ́ ọdún mẹ́jọ kẹ́yìn ńlọ ti fojú gán ní ọmọ ìwọ ọmọ kí lọ máa ń jẹ wọ́n sì pè ọ́n bàbá súlè ìwọ náà ṣe náà àfi náà náà kọ́ máa jẹ náà torí di eléyìí ọ̀dọ̀ wọ́n wá ọ ntọ́lọ́ fún ọmọ pátì torí tọ́lọ́ pátì ó ti sànà kí ọ̀jẹ̀ tiẹ̀ o ti sánà kọjá ni tí ó ṣòfò tó bá di lọ́la òkèèyà báwo lọ́nà ó sì bùn ọlọ́mọ tọ́wọ́ apọ̀mọ̀tì báwo lọ́nà ó sì bùn ọlọ́mọ tó dánmọdéwìnrin ò ní tọ́jú ọmọ ó fọmọ́lẹ̀ fún ya rẹ̀ tọ́lá òkọ́ tọ́jú ẹ̀ tọ́lá òkọ́ má tọ́jú ẹ̀ ìwọ náà wá rí ìpàdé ọmọ lọ́nà ọwọ́ asẹ́kọ́ náà tọ́lá ọmọ ń ṣe bára ká ni ọmọ ti dàlú máńjìrì pé ah babaláwo ọmọ dàbí ìgbà tí ọmọ yín ń bọ̀ pé ah ọmọ kì í tó

torí ẹ̀ ibn umar olóńgbọ́tà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ti ń sọ yìí pé ẹ̀ṣẹ̀ ńlá ni o kéèyàn ọ̀sà láì fẹ́ni tí ń bẹ lábẹ́ èèyàn ló ń jẹjẹ bákan náà ẹnikẹ́ni tó bá fi lè pa nítọ́jú ọ̀ràn èèyàn lé lórí tó bá fi lè pàtì nítorí kó o ṣe o ṣe nítorí kó o mójútó o mójútó eléyìí àmì ni lórí pò ní ìmánì àmì ni lórí pò ní ìmánì ó wá nínú hadith láti ọ̀dọ̀ Anas ọmọ Malik ọlọ́wọ́n bá kó yọnu sí ọlọ́wọ́n nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ma amana bi man bata shari'an wa jaruhu ja'i' ila janbihi wa huwa ya'lamu bihi رواه الإمام الطبراني بسند حسن النبي محمد صلى الله عليه وآله وسلم oníkọ̀gbà mi gbọ́ ọ taani ẹnikẹ́ni tó ṣe ipò sùn bá a tẹ̀sọ̀ yàrá òun sùn lẹ́ni tó yó kẹ́rí bá a tẹ̀sọ̀ bàánà ó sùn lẹ́ni tó yó tó yó ṣùgbọ́n nígbà tó ṣe pé alábàágbé rẹ̀ òun gbébi sùn ìwọ sì mà ìpè bi ló gbé sùn ó kan anábì lọ gbòǹgbò torí ti pàtì o ti pàtì ìsìláàmù ọ̀sẹ̀ kálábàágbé gan kọ́pa alábàágbé rẹ̀ tì ẹgbẹ́ oúnjẹ yẹ lọ gbé fún baba alágbájá ẹgbẹ́ oúnjẹ yẹ lọ gbé fún ìyá alágbájá so eléyìí ó ń bẹ́ẹ̀ nu tí islam tó fi kọ́ wa torí tí ọba máa ṣe bẹ́ẹ̀ ó sì máa pé bí ń pa wọn ó sì máa pé bí ni wọ́n gbé sùn lábẹ́ òfin ọlọ́run ò nígbàgbọ́ sànàbí wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam a sì ti mà wípé gbogbo oníkálukú wa iná là ń pè léyìí tì ẹ alábàágbé tó ṣe pé ẹ lè sọ sùn mẹ́wàá gan tó ní rí tó sì ní béèrè rẹ̀ ẹni tó ní béèrè lóṣù mẹ́wàá lọ́wọ́ abéèrè pé ṣébi ẹ ṣé èsè pé bi lẹ gbé sùn lálẹ́ àná ebi báwo bẹ́ẹ̀ bá sùn lébi ẹ̀yin lẹ́mọ̀ gbogbo àwọn àwa yẹn ọ̀dà o nítorí da lọ́yẹ ká máa ṣe o àwọn tá a jẹ́ mùsùlùmí o. bákan náà nínú àìlákàsí eléyìí tí ìsìláàmù tọkọ̀ fún wa ó náà nígbà tí máa ń pàdé ara wa lọ́nà tí kálukú ọ̀fàdúró tí kálukú ò ní ṣe bí ìgbà tó rí ọrùra wọn rí kọ́dà àti gbẹ́nu gan máa ti sẹ́ àfi bí ìgbà tó ń kálukú gbẹ́nu sálágbàfọ̀ àwọn àdìjọmọgbárí aṣojú aṣokùnkùn ojú bí ẹni tí wọ́n so pa wọ́n sálámà sí ọ oṣokùnkùn ojú tí wọ́n bá sálámà sí ọ ńkọ́ àbọ̀ ọyọkùnmọ́ tó ń lé wọn ká eléyìí ìwà burúkú ni kò yẹ kó wà láwùjọ mùsùlùmí nínú tá à ń pati tí ò yẹ ká pati ni anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní la tahqiranna min al-ma'rufi shay'a walaw akhaka bí wajhin talq rawahu imam muslim má ṣàfojúdi fún dáadáa ṣíṣe o gbogbo bó tilẹ̀ wù kó kéré ma kódà kó ṣe pé dáadáa ṣíṣe náà ni ọwọ́ kọ́ pàdé ọmọ ìyá rẹ̀ pẹ̀lú títújú ká má pàtì má ṣàfojúdi rẹ̀ pẹ̀lú ìjọ ajẹ́ rárá o gbogbo àti ọba pàdé ọmọ ìyá rẹ̀ mùsùlùmí tújú ká eléyìí náà ń bẹnu dáadáa ṣíṣe eléyìí tó ṣe pé tá a bá pàtì á máa ṣòfò ládàá tó pọ̀ á máa ṣòfò dáadáa tó pọ̀ bákan náà lábẹ́ òfin ọlọ́run ẹnikẹ́ni tó bá pa ntọ́yẹ kó ṣe tì tí ò ṣe nígbà tó yẹ kó ṣe ntọ́yẹ kó mójútó tí ò bá mójútó nígbà tó yẹ kó mójútó àwọn èèyàn máa fi ṣe àmì lórí pé sẹ́mi sì ń bẹ lára lágbájá séèyàn sì ní lágbájá séèyàn ń bẹ lára lágbájá séèyàn ní lágbájá èébú ńlá ni o èébú ńlá ni o eléyìí ti ń tọ́ka sí pé ọ̀ọ́mà ṣe ń tọ́yẹ ní ìgbà tọ̀tọ̀ ọlọ́run kó sèmi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí ọ̀ọ́mà ṣe ń tọ́yẹ ní ìgbà tọ̀tọ̀ tí ọ̀ọ́mà mójútó ń tọ́lọ́run sí lọ́rùn àyàlẹ́ lórí pé kó mójútó tí ò sì ní pàtì ọlọ́run wá sí eléyìí ní sábàbí dáadáa fún wa sábàbí tá a fi rálì jẹ́nà tó bá di lọ́la al-qiyam aqulu qawli الحمد لله واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله واعلموا ان تقوى الله وصيه الله للاولين والاخرين قال عز من قائل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله nínú tí ó yẹ ká bá lọ́wọ́ mùsùlùmí ìwà àìlákàsì ìwà àìsèǹtọ́yẹ ní ìgbà tọ́tọ́ òun náà ni káwọn kan gbìyànjú láti ṣekú pẹ́ nìkan níbi tẹ́yìn wà kẹ́sì máa wòran títí tí wọ́n fi ṣekú pa kẹ́ ẹ máa wòran títí tí wọ́n fi gbẹ̀mí ẹ kẹ́ wá ní ńgbà tí ńgbà tí ó kàn eléyìí ìwà tí ọ̀dà ni ìwà burúkú ni ẹ gbìyànjú láti dáàbò bò ẹ gbìyànjú láti gbẹ̀mí rẹ̀ lẹ̀ nítorí náà lè bá rẹ ẹni tí dáàbò ẹ má máa wò wọ́n ràn ẹ má dàgùn láṣẹ bí ìgbà tẹ́yìn náà ti ní inú tẹ́lẹ̀ ẹ̀yin náà wàá máa bá wọn fọwọ́ kún àbí kẹ́ẹ̀tì ẹ máa wòran aburú pátápátá gbà lélẹ́yìn àìṣètò àṣe ètò tí ò da pátápátá gbà ní eléyìí tó ṣe pé a máa mú kéèyàn bá ìparun pàdé kéèyàn dẹni tí ọlọ́run ọba láàánà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn inú wọn máa ba dúkìá dúkìá jẹ́ lójú ẹ̀ ni wọn máa sọ pé ah òfò kúkú kàn ń tó ẹni tó ní ni wọn bà nǹkan tiẹ̀ jẹ́ kìí ṣe dúkìá tó ni wọn bàjẹ́ tí wọn bá wà ń bẹ̀ níbi tí wọn ti ń bà nǹkan oníǹkan jẹ́ tó sì lè jágbe mọ́ wọn tó ò jágbe mọ́ wọn tó lè dẹ́rù bà wọn tó ò bà wọn ah ó ti wà lábẹ́ pọ́ lẹ́tọ̀ọ́ sí làánà. Si kọlọ̀ wọn sànù wa. ó wà nínú ìgbà wọ̀rọ̀ láti ọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma wala nabi wa muhammad sallallahu alayhi wa sallam oni la yaqifanna axadukum mawqifan yuqtalu fihi rajulun dulma fa inna lacnata tanzilu cala kulli man hina lam yadfa'u an anabi sallallahu alayhi wa sallam wọ́n lé nìkan ní yín ọ̀gbọ́dọ̀ bẹ́ńbì kan o láyé ibi tí wọ́n ti fẹ́ ṣe kúpẹ́ nìkan nípa àbòsí láyé jẹ́ pé ẹ dáàbò bò láyé jẹ́ pé ẹ wọ́nà fún ọmọrẹ́mi rẹ̀ gbà nítorí tẹ́ bá kùnà láti ṣe bẹ́ẹ̀ tẹ́yìn náà wá dúró ń bẹ tẹ́ ń wòran ẹ̀rí kan ṣe ẹ̀wọ̀n wòran anabi sallallahu alayhi wa sallam ó ní làánà Ọlọ́run sọ̀kalẹ̀ o lórí gbogbo ẹni tó wà ń bẹ tí ọdọ àbòbò ẹmẹkùn fẹ́ pa nípa àbòsí ni gbogbo yín náà sì ń bẹ ń bẹ ẹwọn fi ń ṣèrànwọ́ wò ẹnìgbà tó ṣe pé àwọn náà jọ máa ń tọ́jọ́ dàpọ̀ tẹ́ ẹ bá fi lè wòran tó fi gbẹ̀mí ẹ̀ tó fi gbẹ̀mí ẹ̀ ah anabi sallallahu alayhi wa sallam ó ní làánà ọlọ́run ilé ní jìnnà síkẹ ọlọ́run yóò ṣẹlẹ̀ lórí gbogbo ẹni tó bá wà ń bẹ tí ò sí nǹkan kan tí sì pa gẹ́gẹ́ bí tó ṣẹlẹ̀ ní ìlú kan ní Jigawa state níjẹta wípé àwọn kan wọ́n lọ yí abúlé ńlẹ́ lóru wọ́n sì mú àwọn àgbàlagbà obìnrin bíi méjì tó wà nù léyìn jáde wọ́n sì dú wọn bí àgbò lẹ́yìn tí wọ́n dú wọn tán wọ́n sì dáná sí wọn tilétilé ọmọ wọn àwọn oníwèé ìròyìn wọn fọ̀rọ̀ wá lẹ́nu wò wọ́n ń sunkún wọ́n ti pa màmá òun wọ́n tún pẹ̀gbọ́n màmá òun kí wọ́n á lóde wọ́n ló kú nílùú yẹn ọ̀dọ́ kan ló fò sánlẹ̀ ló kù àwọn èèyàn ọ̀dọ́ wọn wá ń fẹ̀sùn kan àwọn màmá méjì ń wọn làjẹ tó pa wọn ẹ dákun ìgbà tí èèyàn tó pa ọmọ yín ọ̀sọ́ pé mi mọ̀ pa ọmọ yín pé ló ṣe jẹ́ kó ń lọ pa nítorí pé tàjẹ́ bá pààyàn wọn èsì tíkẹ́ẹ̀tì ránṣẹ́ pé tó àwa la pa o torí tó bá fi ránṣẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ ẹni tó pààyàn pípa náà lọ yẹ kó wọn pa ṣùgbọ́n yìí kan rò pé ah, àwọn ẹ̀yà burúkú làwọn ẹ̀yà àwọn kò lè jẹ́ lómi náà fà wọ́n. nàìjíríà bá ti dàgbà pọ̀ láfíríkà tọ́bajọ́kùnrin ni ìdòso ni lọ́dọ̀ wọn wọ́n yà lóso tọ́ba sì jẹ́ pé obìnrin ni wọ́n sọ́dà jẹ́ kéèyàn dàgbà débi pé gbogbo orun orí rẹ̀ di funfun láfíríkà wọ́n lọ́ràn ni. Lo lọ́ba ti sí rí lẹ̀ kálukú tu lẹ̀ nìkẹ́ ẹ́ lẹ́ẹ̀jọ́kọ̀ tì. báfíríkà ṣe rí nígbà wọn ọ̀gbọ́ lọ́ngbọ́ wọn ní kò sáwọn arúgbó àlùbáríkà láàrin tàwọn gbogbo àwọn arúgbó yà ni torí ẹ lọ́pọ̀lọpọ̀ náà láwọn agboolé kọ̀ọ̀kan bọ́rọ̀ bá ṣẹlẹ̀ ó sì máa lérí sáwọn bàbá bàbá wọn pé níjọ́ tá a mọ ẹ̀yìn bàbá ìbalẹ̀ àwọn atókùmọ́kù àwọn amọ̀nà ọ̀run má lọ ọ̀nà bí wọ́n á ń gbà lọ ọ̀run náà ẹ júwe rẹ̀ fún wa wọ́n sì ti tó kú wọn ò kú nítorí wọ́n ti expire wọ́n pa àwọn èèyàn yà àwọn èèyàn kan sì wà ń bẹ̀ ibi tá à ń lọ nù ẹni tó wà ń bẹ̀ tí wọ́n fi ń ṣekú pààyàn nípa àbòsí tí ọba ṣe nǹkan tí ó mú kí wọ́n má rẹ̀ ní náà pa nígbà tó lè ṣe a ah, làánà ọlọ́run ọbọ̀ sọ̀kalẹ̀ lé lórí ẹja ṣọ́ra fúnrú nǹkan yìí o lọ́pọ̀lọpọ̀ gbà láwùjọ wa wàhálà ń ṣẹlẹ̀ ọlọ́run mẹ́jọ àrí wàhálà àwọn èèyàn lè máa ara wọn jà bí àwọn ará gáràjì lórí pé ẹnìkan jẹ olórí ẹnìkan òjò lórí àfẹ léyìí eléyìí la gbogbo ní tí ó kàn ó gbogbo mùdùmùdù tó máa ń bẹ ìwọ ò ní rí. ìyá abẹ ni wọ́n gbé wálé fún ìyàwó àtọmọ wọ́n mọ̀ wá fomi gbóná bọ̀ lẹ́yìn ọrùn mùdùmùdù tí wọ́n ń jẹ nínú pọ́jọ́ lórí national nínú pọ́jọ́ lórí róòdù ẹlòmíì ò ní rí ìyá rẹ̀ ni ó gbé wálé wọ́n bá sí lákòólà lẹ́yìn ọrùn wọ́n ládàá làwọn fẹ́ẹ́ sá tẹ́lẹ̀ àsápòólà tún sàn tọ́ngbà máa ń ṣerú rẹ̀ ẹ̀yin tẹ́ bá nílò àkàyè tẹ́ ẹ lè pẹ̀tù sáwọ́ ẹ pẹ̀tù sí ẹ má wọn ba nǹkan jẹ́ jìnnà ibi tá à ń lọ nù gbogbo ibi tá a bá ti ń ba nǹkan jẹ́ ẹ̀yin tẹ́ ẹ bá wà ń bẹ̀ tẹ́ ẹ bá lè mú wọn dẹ́kun ẹ má dàkẹ́ ẹ gbìyànjú ẹ má dàkẹ́ ìbò ni wọn làwọn dì lọ́fà ń bẹ̀ níjẹta àbíjẹrin náà ni tọ wọn sá di màdàrúgbòrú ètò wọn máa di nàìjíríà yìí náà ni wọn sá ni àwọn kan náà wọlé àwọn tí tí máa wọlé tẹ́lẹ̀ wọlé bẹ́ẹ̀ náà ni ṣebí irọ́ ọ̀mọ̀ parọ́ fúnrọ́ náà ni tí irọ́ ìbá jẹ lọ́tẹ̀ yìí kí irọ́ mi náà jẹ lọ́tẹ̀ mi ebi irọ́ náà ń gbogbo ẹ̀ ta ló wọlé rí ebi irọ́ náà ni ok àwọn míì náà wá wọlé gẹ́gẹ́ báwọn tí náà ṣe ń wọlé wọ́n jọ lo agbárí fúnra wọn ọ̀kan náà àwọn ọmọ lẹ́yìn ti tẹ́lẹ̀ òun á dúró ní kòríta wọ́n á retí pé àwọn ẹni tán láwọn wọlé òun tí wọ́n bá ń sayẹyẹ bọ̀ tó ń kóra wọn bọ̀ lọ́wọ́ wọn wọ́n wàá máa kọrin olè àwọn olè yóò máa kọ fún wọn tí wọ́n máa polè lólè náà lójú olè kéèyàn ó lọ lálàáfíà àwọn adúró àwọn olè olè àwọn olè à ń gba àwọn wá sí ní àdálágbárí lẹ́nu pé òtútù ọ̀wọ́ bí tó tutù ọ̀wọ́ nínú agbárí èèyàn kọlọ́n dákun kọ́ sànù wa ìgbà tí wọ́n èsì aládàáhùn láwọn kan bẹ́ ń bẹ́ níbi tá à ń lọ́nu níbi tá à ń lọ́nu torí pé nǹkan rọrùn bàjẹ́ jàmà wàláhì tuntun ṣe kọ́ rọrùn ẹ̀wọ̀n tí wọ́n sáládàáhùn à ọlọ́run lọ́mọ ibi tí ó kù sí lára rẹ̀ nù gbèsè torí adahun ó ti wọnú ibi tí kò yẹ kí à kẹ ojú ó ti mẹjẹ wọnú ibi tí ò yẹ ọwọ ategun ti rọwọ ibi tí ò yẹ kọ sá aládàhùn àwọn ìtọ́ jó ńlá ká so nítorí pé tí nǹkan bá bàjẹ́ tán a ti tún sí ọ̀rọ̀ hàn rẹ̀ lànàbì sallallahu alaihi wasallam ń kọ́ yìí pé ẹnikẹ́ni tó bá wà níbi tí wọ́n tẹ́ ìwà sí nǹkan kan láti dáàbò wò ó tí wọ́n bá fi pa á làánà ọlọ́run di tiyín. bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó tún ní wala yakifanna ahadukum mawqifan yudrabu fihi rajulun dhulma fa inna al-la'nata tanzilu ala man hadarahu hina lam yadfa'u anhu. anabi sallallahu alayhi wa sallam ní ẹ̀gbọ́dọ̀ tó wà ń bì kan tí wọ́n ti láì jẹ́ pé dáàbò bò lílù wọn fẹ́ lù lásán wọn fẹ́ nà ń kòbókò ní ti àbòsí ẹ gbọ́dọ̀ dún bẹ àyàfi kẹrí pé dáàbò bò torí tẹ ẹ bá kọ̀ láti ṣe bẹ́ẹ̀ làánà Ọlọ́run tún sọ̀kalẹ̀ lẹ́yìn náà lórí. rawahu al-imam at-tabarani wal-bayhaqi bi sanadin hasan. eléyìí fi hàn wá pé ẹ̀sìn tiwa ẹ̀sìn islam kò gbà kádàgùn lásìkò nǹkan kò sì gbà kábà pípé níran títí tí nǹkan ìbàjẹ́ ìsìláàmù fẹ́ kájá látúnṣe gbogbo ibi tá a bá wà kọ́ máa dáa gbogbo àyíká wa kó dùn wò gbogbo èèyàn sí èèyàn ká máa ran ara wa lọ́wọ́ iṣẹ́ wa tá a láǹṣe ká mójútó ká má ṣe pati ká má ṣe dáadáa rẹ̀ nítorí kí nǹkan má bàa bàjẹ́ nínú rẹ̀ náà ni pé ẹnikẹ́ni tó bá wọ wá sílé ṣe lálejò ẹnikẹ́ni tó bá wọ wá sílé ṣe lálejò kódà kó ṣe pómi ilé ẹ̀bùn fún pé kó mu nítorí pé kò tó nǹkan iná ní máa sọ ní ìdáhùn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá bẹ́ẹ̀ náà ló wà nínú ṣẹ̀ríà ó wà nínú ẹgbàá ọ̀rọ̀ láti ọ̀dọ̀ Jábìr ibn Abdillah radiyallahu anhu wọ́n ní apá kan nínú àwọn sàbí ànábì sallallahu alayhi wa sallam wọ́n wá sí ọ̀dọ̀ Jábìr láti wá bẹ̀ wò Jábìr wá mú búrẹ́dì jáde ó tún bomi ọbẹ̀ sí omi ẹran ó bù sí fún wa pé kí wọ́n máa ṣe kejì rẹ̀ kí wọ́n jẹ ó ẹ máa jẹ فإني سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول نعم الإدام الخل أنا ما قلت النبي صلى الله عليه وسلم سقي أمي أبي تودانا لو ميعراو إنه هلاك بالرجل أن يدخل إليه النفر من إخوانه فيحتقر ما في بيته أن يقدمه إليهم وأن يعمي قانوني فهو بين تاني كما بيو tọ́wọ́ à ń ṣàfojúdi fún tọ́wọ́ à ń lé rẹ̀ pé à ah, à ní nǹkan kan lé ta lè fi ṣe yín lálejò ẹ sẹ́rù yín láwọn agbomi wá fún sẹ́rù yín láwọn amúkulikuli wá fún sẹ́rù yín láwọn ẹ à ah, ẹ tóbi jù bẹ́ẹ̀ lọ ó sì lọ bẹ́ẹ̀ ó sì lálejò àmì parun ni fún ọ. bákan náà wahalakum bil qawm an yahtaqiru ma qaddima ilayhim àmì parun náà sì ni fún ẹ̀yin tẹ́ báyẹn lálejò kẹ́ máa fojú kéré tí wọ́n gbé síwájú ẹ̀rí omi lásán ó ń ranù nítawọn ẹgbẹ́ rẹ̀ fi séyàn lálejò nu ẹ sì wò ràn bẹ́ẹ̀ ẹ pátì àmì pẹ́ pààrùn torí ẹ ìwọ tó nílé má ṣàṣojú di ntọ́lọ̀ fún ọ bó ṣe kéré ma fi ṣe wọn lálejò ẹ̀yin tẹ́ lọ́ba alálejò náà bó ṣe kéré ma ẹ bá fìfẹ́ gbà eléyìí ni ó jẹ́ kí èkíní kejì wa ká má jẹ́ níjọ́ parun kọ́lọ̀ má ṣe wá lẹ́ni parun eléyìí fi hàn wá ìgbélábẹ́ òfin ọlọ́run kọ̀tọ́kájẹ́ni tí ò ní lákàsí kọtọ kájẹni tí ni ní kàǹkà kún kọtọ ni tí ò ní máa mójútó tí máa wa má ṣe bí payàwó rẹ má ṣe bí pamọ rẹ má ṣe ọwọ́ rẹ hẹhẹ músẹ rẹ má jẹni tó ṣe pé ntọ́ yẹ kó mójútó ò mójútó àwọn ẹranko tó ń tọ́jú mójútó wọn má ṣe fìyà jẹ wọn àlejò tó bọ́ ọ mójútó ìwọ̀nba tó ọba ní ti ṣe lálejò dáadáa mbẹ́mbẹ́ fún ọ láyé ń bí àti lọ́la àlùkìyámà torí pé tá a bá jẹ́ni tí ọ̀la kà tí ọ̀ka nǹkan eléyìí ọmọ ṣe sábàbí kí dúkìá àti ọ̀pọ̀lọpọ̀ ati tọ́lọ́wọ́n bá ṣe fún wa ká máa fojú tẹ́ńbẹ́lú rẹ̀ gbogbo ọmọ bàjẹ́ gbogbo ọmọ bàjẹ́ mọ́ wa lọ́wọ́ gẹ́gẹ́ bí gbogbo ẹ̀sìn bàjẹ́ mọ́ wa lọ́ nàìjíríà bì wàláhì púpọ̀ ló ń bàjẹ́ mọ́ wa lọ́ nàìjíríà bì ìgbà tí wọ́n ti rí tí wọ́n ti kẹnu epo yún wọn ò pé mi tún nàìjíríà mọ́ wọn táwọn bá mú gbẹ bíi nàìjíríà bì kò síbi tí wọ́n ti ń ṣòfò gáàsì tí wọ́n ti ń dáná bíi nàìjíríà bì gáàsì tó ṣe pé ńlọ́pọ̀lọpọ̀ orílẹ̀-èdè sì lówó lágbàlá yìí gẹ́gẹ́ bíi kọ́tọ̀ àwọn àwọn àjò tí wàá dànù àjò dànù àkójọ ẹ wàá là ń sa à ń lọ sẹ́gi nínú gbó à ń gégi à ń fi dáná à ń fi ṣèédú sọ̀rọ̀ wa ni ká máa fi dáná ni kékuku sọ̀rọ̀ alọ́ yẹ fi dáná ètò ẹ̀kẹ́yìn mójútó kẹ ẹ gbé wá fún wa ká máa ríra lọ́pọ̀ ẹ gbé wá èèyàn mélòó ló lè lo gáàsì nù wa bóyá wọ́n tó mẹ́ta ládùúgbò bóyá ni wọ́n tó mẹ́ta ládùúgbò ìlú tá à ń fún wàrà ni wàrà ò ti gbé sí àwa ń fi tiwa máa dànù ńgbà tá a kà ni lẹ́yìn ìgbà tí ti ní. ìmọ̀ sọ ní ìdáláì níní lẹ́yìn ìgbà tí èèyàn ti ní ẹni tó yẹ kó ọmọ àtọrọ lọ́dọ̀ rẹ̀ òní ọmọ àlọ́ tọrọ lọ́dọ̀ ara yìí síbẹ̀ rí bí nàìjíríà ṣe ń gbégbá abára ká báyìí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ni ní ìgbà tí èèyàn bá ti lákàsí àjọṣepọ̀ rẹ̀ láàrin àtàwọn èèyàn kò ní dáa ẹnìkan kò ní kọ̀ọ̀kún èèyàn sáré òkì ọ̀hún èmi náà mo fẹ́ kú kọ́dà kò kí mi yóò kí ọ ṣètọ́ni lòun nígbà tí wọ́n lákàsí nǹkan sí òun òkì bóni kó sì síwọ́ tó ní òkè ọ kó lọ́bọ̀ rẹ sórí tí nàkì tí o sí àjọṣepọ̀ láàrin àwọn èèyàn ní dẹ́mọ́rán nígbà tá a bá ti lákàsí ẹni tí ń bọ ọgbẹ́ tó yẹ pé ìyá ń jẹ òsèlú ìgbà tó rí wọ́n dọ́mọ rẹ̀ dúró lọ́sítítù wọ́n tọrọ pé káwọn èèyàn ràn wọ́n lọ ó sì gbọ́ ìwà tìyàwó rẹ̀ wá ọ̀dá yẹ̀yẹ̀ rẹ̀ lẹ́nu lé ẹ̀wà rẹ́rìn ẹ̀rẹ́rìn àríntàkìtì òun náà fi gbọ́ òbòrò yóò máa bẹ lọ́ọ̀ ni pé kìtìyín náà ó tètè dé kìtìyín náà ó tètè dé káwọn náà lè rẹ́rìn bẹ́ẹ̀ ni táàbà ti lákàsí kò sí dàbí ṣùgbọ́n wípé áàdẹni tí ó léra rẹ̀ kó nù kí ọlọ́run tọ́tara bẹ́ẹ̀ tọ́ bọ́ sínú ìyọ́ ọlọ́run àìlákàsí ni ó mú arábìnrin yẹn wọná nítorí pé ó so olóògbò mọ́lẹ̀ olóògbò sì kú látàrí ebi yóò wá dẹni tó ṣe pé ó fi àga rẹ tàlẹ́jẹ́nà ó fi gbatina kọ́lọ́mọ bọ́dà kún kọ́ mọ̀ sí tiwa bẹ́ẹ̀ kálákàsí ó pàtàkì púpọ̀ bákan náà ni lórí pé ara lásán ló ń gbé ká ẹ̀mí ti bọ́ lára gbogbo ẹni tí ti lákàsí ẹ̀mí ò sí lára rẹ̀ ẹ̀rí tí wọ́n máa sọ pé sẹ́mi sì ń bẹ lára eléyìí kò sẹ́mi lára rẹ̀ bàbá ọ̀ka nǹkan kún gbogbo nǹkan làwàdà lọ́dọ̀ wèrè tiẹ̀ ti bàjẹ́ nù kéèyàn lákàsí ọ pàtàkì púpọ̀ bákan náà tá a bá ti wá lákàsí àbòsí ó ti pọ̀ jù láwùjọ nísìn òsègbájú ẹ̀fẹ́ lẹ́yìn ọjà owó rẹ̀ ní èlò náà ní èlò náà mo gbà lọ́wọ́ rẹ̀ gbogbo ojú two hundred thousand lọ ní wá ń ké ká sẹ́mi pé àìlákàsí nù ẹ̀ lákàsí yóò tún máa wọ ẹni tí ó jẹ twenty million lọ́dọ̀ tiẹ̀ torí délé ọ̀dọ̀ àjẹmọ́ káwùjọ ó lè bàa da àfi ká lákàsí bẹ̀rẹ̀ láti inú ilé wa ó fi dá àwọn mọ́sálásí wa ó fi débi iṣẹ́ ìṣe wa ó fi dá àárín wa pẹ̀lú àwọn ọmọ ẹ̀yà wa àárín wa pẹ̀lú ìyàwó àárín wa pẹ̀lú ọmọ àárín wa pẹ̀lú mọ̀lẹ́bí ètò wa pàtàkì ju àárín wa àtọ́lọ́wọ́n bá tọ́ da wa kálákàsí inú ìjà lè mójútẹ́sìn ọlọ́run òun náà ni ó sì jẹ́ kàtúbọ̀tán ọ̀ da kọ́lọ̀ ń jẹ́ kàtúbọ̀tán ọ̀ da láyé kó sì tún da lálùkìyàmà kọ́lọ̀ ń tún wá sí níbi tá a kù sí kọ́ má bàa wá jẹ́ níbi tá a ti da kó sì àlùjáná níbo padà sí wa kọ́ àrùn ti pinnu tọ́lọ̀ máa ṣe sànú àwọn ẹrú ẹ̀ tó fi máa ń jẹ́ kọ́lọ̀ ọ̀ da ju bí wọ́n ṣe ń fẹ́ lọ láyé àtọ̀kìyàmà òun náà nìkan pọ̀ níbi máa sàṣàlátù fanabi Muhammad كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاء نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله